àǹtí eh, fúnkẹ́ eh, wọn láìkí àwọn ọmọ kéékèèké ah, wọn pé báwo ni ọ̀rọ̀ yẹn ṣe rí lára yín gbà tó bẹ̀rẹ̀ sí ní nàka sí yín pé àbẹ́yìn ni ìdí tí eh, ìgbéyàwó yẹn ṣe túkà. nǹkan tó wà tó ṣẹlẹ̀ láàrin ọ̀gá mi àti ọkọ wọn àtijọ́ àárín ọ̀gá mi àtọkọ àtijọ́ nìyẹn ìyẹn ò affect relationship mi pẹ̀lú mọ́mì mi industry mọ́mì ni mo máa ń gba àǹtí fúnkẹ́ gbogbo nǹkan tó wà ń sọ àṣẹ ni. mo mọ̀ pé a lot of people wọ́n like Ṣìnẹ́nẹ́ wọ́n sọ pé Ṣìnẹ́nẹ́ ah, ni favourite àwọn wọ́n bá ní kémi gangan Tóbi Mákindé kémi wá mú favourite Uzo Arukwe ẹni tèmi máa mú nìyẹn hmm. you know kò overact ọjọ́ kan mo kàn wà lórí set eh, as usual Aunty Funke ló ń direct wọ́n ṣàwà bá mi wọ́n ní ṣé mo níṣẹ́ pé apart from acting ṣé mo ní nǹkan tí mo ń ṣe mo kàn ní ah, pé masters mi nìkan ni mo ń ṣe o pé mi níṣẹ́ o pé and afterwards mi mọ nǹkan tí mo fẹ́ ṣe wọ́n kàn ṣe ni màá fún ẹ ṣe so àti ǹjẹ́ máa ń sọ fáwọn èèyàn pé àbọ̀ bọ́ yìí ó mọ̀ act gan ju gbogbo ilé ìtẹ́ ẹ̀ rí lọ mo ń ṣe more of directing olùdarí and mo ti wá enjoy ẹ̀ tó jẹ́ pé <clears throat> tẹ bá tún gbé acting wọn bíi pé ó máa ṣe bákan lára ẹ pé ẹ ah. dá mi padà. hello Tóyìn what's up you know i love you ah mo nífẹ̀ẹ́ rẹ. you are such a brave man. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyin mọ́mọ́. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ẹ̀ oyin mama, ẹ pè é kí n gbọ́ná oyin mama, oyin mama. oyin mama, o oyin mọ́mọ́ ẹ pè é kí n túbọ̀ oyin mama. oyin mọ́mọ́ oyin mọ́mọ́ oyin mọ́mọ́ ẹ káàbọ̀ padà sórí ètò wa ìmọ̀mọ̀ náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ ṣeun àdúpẹ́ mo mọ̀ wípé káàkiri jákèjádò ilẹ̀ nàìjíríà lẹ ti ń wò wá àti pàápàá jùlọ lókè òkun gan àdúpẹ́ lọ́wọ́ yín torí tí ò bá ń ṣe yìí táwa bá ń ṣe tá ló máa máa wò ó àmọ́ lórí ọpẹ́ tá à ń dá yìí ẹ̀yin èèyàn mi níbi tí ẹ bá wà ẹ díjú yín ẹ jẹ́ ká sáré gba àdúrà a ní láti gba àdúrà kan àdúrà yẹn lọ bí eléyìí ni o lord my father bàbá wa ti ń bẹ lọ́run the i am that i am <laughs> ancient of days ẹ ń wò pé lion of the tribe of kino máa tẹ̀lé lion of the tribe of judah <laughs> <laughs> tóbi mákindé ṣe wà dáadáa. Ah, mo wà dáadáa kí ló ń happen ojú yín ò tiẹ̀ jọ pé ẹ̀ ń gbé nàìjíríà yìí rárá ah. àbẹ́yìn sara ẹsẹ̀ kan south ẹsẹ̀ kan nàìjíríà. ọlọ́run alágbára ni ọlá ọlọ́run là ń jẹ. kábíyèsí bàbá kọ́lá ọlọ́run náà máa tàn. kódà ẹ jẹ́ ká wọ inú iṣẹ́ yín ẹ jẹ́ ká wò ó tá a bá sọ wípé ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní mọ̀ yín dáadáa through Fúnkẹ́ Akíndélé ni báwo gan lẹ ṣe mọ̀ wọ́n torí àwọn èèyàn béèrè pé ó ṣe jẹ́ báwo ni Tóbi gan ṣe pàdé Fúnkẹ́ tó fi gòkè nínú production company wọn so um, story yẹn ó funny gan so kí n tó pàdé àǹtí Fúnkẹ́ mo ti kọ́kọ́ ń ṣe um, eré orí ìtàgé you know, as gẹ́gẹ́ bí child actor ọmọ kékeré òṣèré eh, dádì mi ló dẹ̀ mú mi wọ eh, industry Hmm. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé dádì mi jẹ́ ọ̀rẹ́ Mr. Túnjí Bámiṣègbè okay. tó jẹ́ ògbóǹtarìgì producer hmm. you know so ìgbà tí opportunity wá láti play um, role kan nínú iṣẹ́ wọn tó tí wọ́n ń pè ní Kamson and Neighbors nígbà yẹn it was very hmm. popular so dádì mi ṣáà sọ fún wọn pé ah ọmọ mi wà interested o meanwhile at age seven mo ti kọ́kọ́ ṣe something so àtìgbà yẹn ni mo ti máa ń disturb dádì pé ah dádì mo fẹ́ máa act ó dà pé mo like kíní yìí o mo fẹ́ máa ṣe o you know so um, at i think age thirteen or fourteen mo ti wà ní secondary secondary school ss1 ni opportunity yẹn wá wá you know láti play role kan ní Kamsin and neighbors, you know so ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn mm. basically mm. you know and I I think I did that for láti ìgbà yẹn I think I did it for like six or seven years mm. you know kí n tó wá so after that mo wá bẹ̀rẹ̀ sí lọ for audition you mm. know because it doesn't end there èèyàn máa continue láti máa tiraka you know and and all that so mo ṣáà attend audition tí máa rí one scene máa ṣe tí máa rí extra máa ṣe tí máa mo ṣáà ń tiraka you know uh, mo rántí one of those times wọ́n wá ṣe um, aunty Funke wá ṣe return of Jennifer ní eh, inú unilag èmi dẹ̀ ṣe wà ní school gbà yẹn so <laughs> mo rántí pé mo ń jà pé kí n tiẹ̀ kí n tiẹ̀ wà lára àwọn extra àwọn crowd tí wọ́n ń lò fún sin tọ́wáyà ní unilag mi ṣáàrí opportunity yẹn but mm. no problem you know so I continued like that until ìgbà kan mo ti wá ń ṣe I think 2015, 2016. twenty sixteen mo ti wá ń ṣe masters mi ní unilag ẹnìkan wá bá mi pé ah pé ọmọ audition kan wà ọ ah how far ṣo máa lọ mo wá ní audition wo wọ́n ní audition sin one production ah mo ní audition àti Fúnkẹ́ ni ah èrò máa pọ̀ ń bẹ́ẹ̀ mo ti lọ rí èrò máa pọ̀ ń hmm. bẹ́ẹ̀ mi mi lọ ẹni ẹ ṣáà ní ṣáà try and before then mo ti stop mi kì í ṣe mi kì í lọ for audition mọ́ because mo ti bíi pé mo ti fẹ́ give up you know pé hmm. ah, kíní ọtẹ ẹ ti rò pin pé wo mo ti ṣe ṣe ṣe ṣe ṣe ah, mo ti ṣe ṣe ṣe mi ìrọ opportunity so ẹni yẹn ṣáà ni pé ah, kí n kàn try hmm. before God and man mo decide mo ti mo decide lọ́kàn mi mi sọ fún anybody but mo decide lọ́kàn mi pé bóyá last audition ti máa ever lọ fún rè you know bí mo ṣe lọ fún audition yẹn ni audition yẹn ó jẹ́ fún ìkànnù eré wọn tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn Indus Street lórúkọ audition yẹn mo rántí mo lọ bẹ̀ èrò pọ̀ as usual mo ṣáà ṣe audition yẹn ibẹ̀ ni mo kàn wà tí àǹtí Fúnkẹ́ àwọn ló wá bá mi fúnra wọn wá ṣáà ní ah, ṣé mo ti kọrúkọ mi sí lẹ́yìn tí mo ṣe audition tán pé ṣé mo ti kọrúkọ mi sí one special ìwé kan ah, mo ṣáà wò pé ṣé ìwé yẹn tún yàtọ̀ sí ìta tí ìnú mo ṣáà nínú wọn ní àmú gbọ́dọ̀ korúkọ mi mo ṣáà korúkọ mi so to cut the long story short ṣá wọ́n pè mí back and forth mo ṣe reading mo bá wọn kan struggle fún struggle fún role yẹn ṣá but hmm. finally mo mo get through ó já yeah ó já mi you know so mo rántí pé orí set náà lájọ wa ní ọjọ́ kan so apparently torí pé mo ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́ ẹ mọ̀ pé mo sọ pé àti kékeré so most of àwọn crew members tán jọ ń ṣiṣẹ́ náà ni mo mọ̀ the cameraman ni o ẹn tó ń gbé náà ni o mo mọ gbogbo so hmm. yeah agbohùnsílẹ̀ and and all of that so mo rántí pé <laughs> tí n bá ti wà ń set báyìí wọ́n máa ń sọ̀rọ̀ mi lójú àǹtí Fúnkẹ́ pé àbọ̀bọ̀ ah, yìí ó ti pẹ́ àbọ̀bọ̀ ah, yìí kíní kan kíní kan hmm. you know so mi mọ̀ bóyá ibẹ̀ ni likeness ti wá so ọjọ́ kan mo kàn wà lórí set um, as usual àǹtí Fúnkẹ́ ló ń direct wọ́n ṣàwà bá mi wọ́n ní ṣé mo níṣẹ́ pé apart from acting ṣé mo ní nǹkan tí mo ń ṣe mo kàn ní pé masters mi nìkan ni mo ń ṣe o pé mi níṣẹ́ o pé and afterwards mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe wọ́n kàn ṣe ni màá fún ẹ ṣẹ́ ṣe ló dàbí àlá lójú mi first of all àlá tiẹ̀ ni pé mo ń bá wọn ṣiṣẹ́ <laughs> you know then second of all wọ́n wá ní màá fún ẹ ṣẹ́ from nowhere you know wọ́n dẹ̀ yẹ̀ lórí ọ̀rọ̀ wọn bá ṣe parí iṣẹ́ yẹn after a while àwọn lọ fúnra wọn pè mí pẹ̀lú nọ́mbà wọn pé kí n wá wọ́n ní ṣé mo ti ṣe production management rí mo ní no rárá o pé mi ṣe rí o pé but mo lè mo lè kọ́ mo lè gbìyànjú wọ́n ṣe ní no problem àkọ ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti production management mo ṣe um, assistant director mo ṣe script supervision mo ṣe producing títí títí títí tí mo ṣáà ṣe di olùdarí náà directing you know mm. and basically bí story mi ṣe jẹ́ nìyẹn ṣá. Oh, alihamudulilayi mi náà bá yín dúpẹ́ torí ìgbà míì téèyàn bá ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lèèyàn máa ń rí èèyàn mọ ibi tó máa parí sí àmọ́ ṣé a lè sọ wípé ẹ òṣìṣẹ́ ìyẹn full staff sí one production pé wọ́n ń san owó oṣù fún yín àbí iṣẹ́ tí n bá ṣe náà ni wọ́n máa sanwó lé lórí. ẹ eh, so bí mo ṣe join Eh, you know mo mo mo wá jẹ́ full staff you know tó ń san owó oṣù fún you know and bí mo apart from that náà no, mo tún wá act nínú iṣẹ́ tá bá tó bá jẹ́ pa produce you know apart from Jennifer's Diary um, um, my siblings and I uh, iṣẹ́ Africa Magic kan Africa Magic ló ló commission commission wa pé ká ṣe you mm. know I wọn I always had the opportunity láti. Like act apart from you know iṣẹ́ tí mò ń ṣe as full time staff. Oh. You know. So, ẹ lè jáde lọ ṣiṣẹ́ ẹlòmíì. bẹ́ẹ̀ni wọn fún yín láyè yẹn. bẹ́ẹ̀ni. tó bá ní ká wo ìgbà tí ẹ ń sọ lẹ́ẹ̀kan ẹni ẹ ti fẹ́ give up pé ẹ ti wà ní kòríta mi ò tiẹ̀ wà á lọ́mọ tó bá wá jẹ́ pé ẹ lọ́njọ́ yẹn tí ọlọ́run fi sọ pé bẹ́ẹ̀ náà ló máa rí iṣẹ́ kílẹ̀ ẹ bá máa ṣe. ah so ṣe wá rí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mo láìkẹ́ gan-an but mo lè má lè sọ Yorùbá but you know in English mo ti believe pé um, because at some point ni life mi náà eh, mo ti ṣe kí ló ti ń pè internship uh, mi mọ bóyá sọ Yorùbá but internship ni Lagos um, television uh, eh, LTV you know nígbà yẹn because i was nursing the dream pé ah bóyá èmi náà máa di anchor àbí you know host mm. you know so if ká ní pé mi ṣiṣẹ́ òṣèré yìí bóyá nǹkan tí màá máa ṣe nìyẹn or kí n jẹ́ lecturer torí pé mo like láti máa impact knowledge mo like láti máa hmm. kọ́ àwọn ọmọdé ìgbà tí mò ń serve you know mo serve ní secondary school kan then lẹ́yìn yẹn náà mo wá tún gbaṣẹ́ teacher you know fúnra mi and it was an awesome experience you know oh. mo mo gbádùn um, experience yẹn and bí àwọn ọmọ náà ṣe máa bínú wọn ṣe máa ń dùn pé wọ́n fẹ́ learn under me. so nǹkan tí mi ìbá tún ti ṣe because lọ́kàn mi ìgbà tí mi ríṣẹ́ mọ́ nǹkan kan torí ẹ̀ gan ni mo ṣe lọ fún masters mi. Hmm, bí kẹ́ máa jókòó sílé kẹ́ ọwọ́ má dilẹ̀. Ah, theatre àti mo study. <clears throat> mo ṣáà lọ pé kí n tún lọ lẹ́ẹ̀kan sí kí n tún raise the bar kí n lọ ṣe masters mi mo ti ń wò pé tó bá tún di pa pé àtúnrí nǹkan mi ìmí ṣe bóyá màá ṣe phd mi màá di doctor màá dẹ̀ máa ṣe lecturing mi lọ tó bá yẹ tó yá màá di professor bóyá from there àwọn eh, kan ẹsẹ eh, wàá gbégbá tí màá tó màá sọ pé ẹ ṣáà ti rí pé ọ̀gá ni mí ní nínú iṣẹ́ ẹ lò mí ẹ gbọ́dọ̀ lò mí ẹ gbọ́dọ̀ lò mí you know so hmm. nǹkan tí mò ń rò ń gbà yẹn nìyẹn but hmm. Ọlọ́run Ọlọ́run ṣe mo ṣì máa ṣe o but hmm. you know eh, with time. tọ ẹ jẹ́ ká wá gbé lórí òṣùwọ̀n ṣé ṣíṣeré ìdárayá àbí olùdarí èwo ló lówó lórí jù èwo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù mo ti wọ́n ti máa ń bi mí ní question yìí bọ̀ mi mọ bí màá ṣe dáhùn torí méjèèjì ló ló dùn ṣe you know méjèèjì dẹ̀ ni mo like méjèèjì ní um, peculiarity tiẹ̀ tó bá ní first love first mm. love mi ni kí n máa ṣeré kí acting you know you know and nǹkan tí mo ní as talent nìyẹn kí n tó wá lọ sí school láti wá kà á bí ìwé you know so ìyẹn tán bá jí mi lójú oorun báyìí màá ṣe anytime tẹ bá sọ pé ó yá act mo lè ṣe now iṣẹ́ olùdarí ìyẹn mo kọ́ ni you know bí mo ṣe ń grow ni mo ṣe ń learn tí mo ṣe ń béèrè questions pé ah báwo ló ń ṣe kíní ok camera angle da eh, light da ok ok crossing ok nǹkan bẹ́ẹ̀ so mo kọ́ ni and ìgbà tí mo at some point kí n tó ṣe movie a tribe called Judah mo mo ń ṣe more of directing olùdarí and mo ti wá enjoy ẹ̀ tó jẹ́ pé <clears throat> tẹ bá tún gbé acting wá bá mi bíi pé ah, ó máa ṣe bákan lára ẹ ẹ tún ah, dá mi padà. you know because mm. iṣẹ́ olùdarí ó ó ó jẹ́ kí n báwo ni kí n ṣe sọ ó jẹ́ kí n wà very very at alert because mm. i'm i'm not just. ọpọlọ èèyàn máa jí àtúnpé. mi mi kàn ronú nípa ara mi nìkan mò ń ronú nípa all aspects of production from àwọn tó ń àwọn òṣèré bó ṣe ń bára wọn interact mo mo ń ro camera angle náà mo ń wo picture yẹn show picture nǹkan tá fẹ́ ni mo ń wo lighting mo ń wo different things mo ń wo set yẹn pé ah ṣé kí n ṣe pé nǹkan kan wrong pẹ̀lú set ṣé nǹkan kan ò rough ah ilé olówó mà ní ilé olówó gbọ́dọ̀ jọlé olówó kò gbọ́dọ̀ jọlé tálíkà you know all hmm. those things you know ah. Uh, àwọn nǹkan tó tí èèyàn máa gbé sọ́kàn tó jẹ́ pé gẹ́gẹ́ bí olùdarí you know so iṣẹ́ méjì yẹn mo mo like ẹ̀ mi ì lè gbé kan sórí kan tí tí n bá tí n bá ní opportunity láti jẹ́ olùdarí mo máa ṣe tí n bá jẹ́ tí n bá ní opportunity láti ṣe iṣẹ́ òṣèré máa ṣe you know I can't pick one over one. ẹ tẹ̀ ti pick tẹ́lẹ̀ ṣé mo pẹ́ ti pick ẹ ti ní acting nítorí ìfẹ́ àkọ́kọ́ nínú ẹja ẹja sílẹ̀ bẹ́ẹ̀ <laughs> ó dàgbé tó di pé mo dánu dúró mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé gẹ́gẹ́ bí olùdarí ẹ̀tọ́ yín ni láti mọ nǹkan tí wọ́n ṣe production láti mọ nǹkan tí wọ́n ṣe cast lórí set ó dà ẹ tún wá mẹ́nu bà pé òkè ilé olówó mo like angu yẹn <laughs> a máa rí nínú àwọn iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùdarí ni a máa rí nínú àwọn iṣẹ́ mi eré àgbéléwò tó yẹ pé èèyàn kan máa sọ̀rọ̀ hundred million a máa sọ̀rọ̀ two hundred million òun gọ́gọ́ òdẹjọ́ kò jọ three thousand <laughs> ṣé ẹ̀bi ta ni ṣé ẹ̀bi olùkọ̀tàn ni tàbí ẹ̀bi olùdarí. ẹ̀bi olùdarí ni torí olùkọ̀tàn ti kọ̀tàn a dẹ̀ ti mọ̀ pé olówó rèé olówó rèé wọ́n dẹ̀ ti sọ pé olówó rèé so olùdarí ló máa interpret ẹ̀ pé since tó jẹ́ olówó tó dẹ̀ ń sọ̀rọ̀ ní so olùkọ̀tàn nínú script ó kọ wípé three hundred million so ẹni tó bá sọ̀rọ̀ three hundred million pé ó wà nínú account ẹ̀ ilé ẹ̀ gbọ́dọ̀ reflect three hundred million aṣọ tó ń wọ̀ ó gbọ́dọ̀ reflect three hundred million ìyẹn ò wá mí pé eh, torí pé ó ti wà ń lé kó wọ agbádá kó wọ fìlà kò natural ara mm-hmm. nǹkan tá a tún ń lò nìyẹn kì í ṣe pé torí a ti pè lólówó kó wá wà nù bedroom kó wọ agbádá kó wọ fìlà kó wọ gbogbo ẹ so àwọn nǹkan tí olùdarí máa ń rò nìyẹn so e, e, e responsibility olùdarí ni láti wo àwọn kinní yẹn pé rárá ṣojọra wọn ṣojọra wọn so olùdarí ló mm. máa control òun ló ń control gbogbo production òun ló máa sọ fún eh, customer pé ah aṣọ yìí kò máàchì status ẹni yìí mm. nǹkan tó ń sọ ṣó o gbọ́ pé ó ní three hundred million. kọ̀ńtẹ́nà wà lórí àìsí agbọ́jàbọ̀ à ń ṣe kinní kan ó dẹ̀ ń wa Corolla. o ti ye aha. àti ìsàtẹ̀lẹ̀ tó wà lọ́nà compound. so wọ́n á mm. tún bá set sọ̀rọ̀ pé àbí set and props pé kí ló dé tó ṣe jẹ́rú mọ́tò yìí lẹ mú wá fún ẹni tó ń sọ̀rọ̀ three hundred million mm. kí ló dé tó ṣe jẹ́rú ilé báyìí ẹ wo bí ilé ṣe rí kò hmm. jọ ilé olówó ìran and all of that so olùdarí lèmi máa blame. èmi láìkí olóòótọ́ lẹ́yìn bàbá wa ti ń bẹ ní ọ̀rọ̀. ṣìnálẹ́ <laughs> ṣì wà ń kalẹ̀ pẹ̀lú wa Ọ̀wọ́nlàgbà lálejò lẹ́ni adẹ́fọ́rọ́ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ wọn àti pàápàá jùlọ wọn ti gbégbá orókè wọn ti gòkè àgbà lẹ́nu iṣẹ́ yìí. ẹ ṣìnẹ́nẹ́ why the mommy kidney eh, mommy kidney die. Uh, I don't understand o oh. ṣé mommy kidney die ah kò yé nínú iṣẹ́ tribe of Judah a rí wípé wọ́n gbé yín jáde ní àrà ọ̀tọ̀ tí í ṣe ìlànà tẹ máa ń tọ̀ tẹ́lẹ̀ kí ló fà á ṣé ẹ̀yin lẹ sọ pé à nínú gẹ́gẹ́ bí olùdarí ẹ ti máa wò pé à ok nínú gbogbo story ó dá pé kàrákítà ilé ni mo lè play dáadáa àmọ́ ó yàtọ̀ sí nǹkan tá a máa ń rí ṣé ẹ̀yin lẹ mú kàrákítà yẹn ni àbí àǹtí Fúnkẹ́ lówó pé àṣìnẹ́nẹ́ I will do well in this character báwo ló ṣe jẹ́. so kì í ṣèmi ni mo mú kàrákítà àǹtí fúnkẹ́ ló mú pé wàá ṣe so àǹtí fúnkẹ́ <laughs> wọ́n jẹ́ ṣé biggest cheerleader ni kí n pè wọn hmm. you know biggest cheerleader ẹni tó ń gbóríyìn jù fún yín you know so wọ́n máa àwọn èèyàn tó bá ń táwọn èèyàn bá ń yìn mí pé ah tìmí ní tìní nínú Jennifer's Diary kíníkan kíníkan you know eh, tìní ní jẹ́ character kan tí àwọn èèyàn like ṣùgbọ́n um, ó jẹ́ bí you know, normal character tí anybody lè ṣe so àti fúnkẹ́ máa ń sọ fáwọn èèyàn pé àbọ̀bọ̀ yìí <laughs> ó mọ̀ act gan ju gbogbo ilé ìtẹ̀yìn rí lọ you know, and all of that hmm. so ìgbà tí time wá dé fún wa láti cast fún um, um, àwọn ọmọ jẹ̀dúdà juda àwọn ọmọ juda you know, of course um, there's there are, there are five children àwọn ọmọ márùn-ún ni wọ́n eh, ìkan jẹ́ ọmọ Ìgbò ìkan jẹ́ Haúsá ìkan jẹ́ ọmọ Bayelsa ìkan jẹ́ ọmọ Delta ìkan jẹ́ Yorùbá you know and and àǹtí funke mọ̀ pé you know um, I'm Yorùbá so my, my strength yeah, um, báwo ni kì í ṣe sọ Yorùbá <laughs> my strength ṣá ni ni you know taking the Yorùbá role you know and apart from just taking the Yorùbá because kì kàn ṣe Yorùbá rò ó wá jẹ́ bẹ́ character to je pé ara ọ̀tọ̀ you know uje mm. character to je pé out of my comfort zone to dẹ̀ je pé àwọn èèyàn ò tí in that light rí you know uh, character agbèrò so <laughs> you know while we were writing àwọn náà rò pé ah ìwọ ló máa lè play role yìí hmm. and it is an opportunity láti prove nǹkan tí mo ti máa ń sọ fáwọn èèyàn pé um, you know you can do it èmi náà mú gẹ́gẹ́ bí iṣẹ́ pé wow this is an opportunity láti sọ fáwọn èèyàn pé i can i can do anything òṣèré ni mí actor ni mí so kì í ṣọ̀rọ̀ ah you don't even look you don't look like a tout ah, òòjọ́ agbèrò rárá hmm. it's not about look ṣóṣèré ni ẹ òṣèré ni mí mo dẹ̀ lè ṣe any character tó bá fún mi you know uh, so i mean that that was it basically. tó ẹ jẹ́ ká padà sí battle of Bukka Street tí ẹ jẹ́ lára àwọn olùdarí co-director kí ni experience battle of Bukka Street fi yàtọ̀ sí tribe of Judah. tribe of Judah okay so um, fún battle of Bukka Street gẹ́gẹ́ bí mo ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ nípa iṣẹ́ olùdarí um, mo ní more things láti worry about mm. nínú iṣẹ́ battle of Bukka Street torí pé mo jẹ́ olùdarí you know um, mo worry about everybody's acting mo worry about how the set looks mo worry nípa you know how um, you know the picture looks and so on and so forth so nǹkan pọ̀ tó jẹ́ pé mò ń wò you know Then apart from that, um, eh, mo um, you know because ó first um, major um, project tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùdarí mo ti ń ṣe olùdarí o tẹ́lẹ̀ mo ti ṣe olùdarí fún Jennifer's Diary mo ti ṣe olùdarí fún My Siblings and I mo ti ṣe olùdarí small small project. àmọ́ torí pé lè jẹ́ cinema but eléyìí wá jẹ́ cinema budget. you know big budget and A-list actors so hmm. experience yẹn mm. yàtọ̀ because <laughs> ọmọ kékeré ara mi ni mí you know but I mo ní láti le communicate nǹkan tí mo fẹ́ you know láti ọ̀dọ̀ àwọn àgbà òṣèré tó wà nù iṣẹ́ náà àwọn èèyàn bíi mọ́mí wa àǹtí ṣọlá ṣóbọ̀ àlẹ́ àǹtí tina àǹbá nkemọwọ sofia you know, in London àwọn ah, àgbàṣe àwọn àgbà tó jẹ́ pé <laughs> bóyá ló ti bí mi <laughs> nígbà táwọn ti bẹ̀rẹ̀ you know hmm. but you know I, mo, but you know I, mo wà lára um, script development so mo mọ nǹkan tí um, ọ̀gá tèmi àǹtí fúnkẹ́ mo mọ nǹkan tó fẹ́ mo dẹ̀ mọ ibi tó ń lọ pẹ̀lú story so mo need láti lè communicate pẹ̀lú àwọn àgbà òṣèré yẹn in a way tó jẹ́ pé wọn ò ní feel pé ah, aṣọ fẹ́ commission. mi you know ah, and all that ah, you know so mo need láti strike balance so experience battle on Bukka Street nìyẹn a tribe called Judah it, was different torí pé actor kan ni mi the only thing tí mo worry nípa was my character and mm. bringing it to life mm. to, uh, you know doing it as truthful as possible as believable as possible fáwọn can't believe pé ah òótọ́ ni àwọn àwọn agbèrò báyìí lọ́ ṣe máa ń behave ah okay so agbèrò náà àwọn náà ní soft part okay hmm. àwọn náà máa ń ní compassion àwọn náà eh, nírẹ̀lẹ̀ ah, wọ́n nírẹ̀lẹ̀ nílé hmm. okay àwọn náà nílé tó ti wá wọ́n lábúrò wọ́n lẹ́gbọ̀n wọ́n ní màmá you know and all of that mm. so àwọn nǹkan tí tí mò ń rò nìyẹn ní tribe of ní tribe called Judah you know so ìyàtọ̀ nìyẹn. tọ ẹ wá jẹ́ ká wò ó ní ẹnumọjọ́ mẹ́ta kan bí ọdún bíi mélòó sẹ́yìn awuyewuye kan jáde nígbà tí ọmọ ọkọ àtijọ́ mọ́mí yín tí ó fi ẹ̀sùn kàn wọ́n pé pé wọ́n lójú méjì àwọn èèyàn wá sọ wípé ojú méjì yẹn tóbi ni àǹtí Fúnkẹ́ wọn láìka àwọn ọmọ kéékèèké wọn pé báwo ni ọ̀rọ̀ yẹn ṣe rí lára yín gbà tó bẹ̀rẹ̀ sí ní nọ́ọ̀kà sí yẹn pé àbẹ́yìn ni ìdí tí ìgbéyàwó yẹn ṣe túkà. so mo kàn máa ń mo rẹ́rìn tí n rírun àwọn nǹkan bẹ́ẹ̀ torí ẹ mọ̀ tí tó bá experience nǹkan <clears throat> tó dẹ̀ mọ òótọ́ ọbẹ̀ tó bá tó bá ń gbọ́ nǹkan míì ń ta èèyàn kàn máa rẹ́rìn náà ni torí because kò kì í ṣe òótọ́ you know mm. so èèyàn máa máa wonder pé ìmọ̀ lọ́ọ́ ti gbọ́ irú ọ̀rọ̀ yìí tó fi ń sọ irú nǹkan báyìí you know and all of that nǹkan tó wà tó ṣẹlẹ̀ láàrin ọ̀gá mi àti ọkọ wọn àtijọ́ àárín ọ̀gá mi àtọkọ wọn àtijọ́ nìyẹn kò kan ẹ̀mí I was I was just you know I'm, I, I am just a worker you know ní environment and kò sí nǹkan tó kàn mí and. Uh, ìyẹn o affect relationship mi pẹ̀lú mọ́mì mi industry mọ́mì ni mo máa ń pa àǹtí Fúnkẹ́ and I will continue to call her that torí àwọn ló fún mi ní platform láti yes o mo ti ṣe àwọn iṣẹ́ kan you know gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ nígbà tí mo kéré you know mm. but àwọn èèyàn ti gbàgbé you know, for a mm. long time. And she, she so bíi pé àwọn ló tún reintroduce mi sí. Àwọn ló ṣáná lé yín lórí tó fọwọ́ sí yín lórí. Mm. gbogbo nǹkan tó wá ń sọ àṣẹ́ni. <laughs> ìpàkọ́ mọ́ṣútì. blogger blogger náà fẹ́ jẹun so mm. so nǹkan tó bá lè rí sọ láti lè drive traffic wá sọ́dọ̀ ni wọ́n á sọ so nǹkan tó bá ń hun ẹlẹ́nu ló lè fẹ́ ló lè fẹ́ ló sọ ó ti dá torí mo rí i pé mọ́mì mọ́mì mọ́mì tẹ́ ń pè wọ́n mo á fẹ́ béèrè pé ṣé ẹ ti mọra yín yàtọ̀ sí ẹnu iṣẹ́ ni tẹ̀ fi ń pè wọ́n mọ́mì àbí ti ìhùwàsí ọmọlúàbí ẹni tó bá tó yẹ ẹni náà ìyẹ ẹni ni ṣe ntẹ fi ń pè wọn mọ́mì náà nìyẹn. bẹ́ẹ̀ni ìdí iṣẹ́ náà ni a ti pàdéra and uh, beyond iṣẹ́ you know we have a very close relationship in the sense that um, mo, sometimes mo máa ń lọ ń bá wọn tí mo máa ń sọ. So, you know nǹkan tó ń wọ ẹ̀dùn ọkàn mi and tọ́dẹ̀ máa fún mi ládvice pé ṣé báyìí ṣé báyìí ṣé báyìí gẹ́gẹ́ bí mọ́mì náà ṣe máa ń ṣe you know hmm. so why not <laughs> why won't I call her my mom you know so. wọ́n ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹni tó ti ń ṣiṣẹ́ olùdarí àti ọmọdé tó bẹ̀rẹ̀ iṣẹ́ eré ṣíṣe ta ni àwa Yorùbá ń pè ní àwọn bàbá tí wọ́n fi iṣẹ́ yìí lélẹ̀ kí ni orúkọ bàbá tó fi iṣẹ́ yìí lélẹ̀ ah, the Tefa founding father ẹni tèmi mọ̀ tá a máa ń tọ́ka sí ní gbogbo ìgbà ni Hubert Ogunde. ah wọn kàwé dé wọn kàwé dé wọn ò wọn ò wọn ò ó question number two ta ni ọkùnrin tó kọ́kọ́ gbé kámẹ́rà tó jẹ́ ayàwòrán. Hmm. ah ìyẹn le díẹ̀ <laughs> ìyẹn le díẹ̀. ẹ tún mẹni yẹn. ah mi mẹni yẹn. ó dẹ̀ fún yín simple question simple question ta ni obìnrin tó kọ́kọ́ dí àkàrà lẹ́kọ̀ọ́ ah ẹ̀yin fans mi ẹ má bínú o. <laughs> ẹ̀yin fans mi ẹ má gbà mí kẹ́. ẹ gbà o. Shinene la gbà lálejò lórí ètò lẹ́ni Shinene ọmọ Jẹ̀dídà from the tribe of Judah etigẹ́ẹ̀tì ọ̀dọ́bọ́lálé láti ṣe dé yẹn. àmọ́ Shinene àwọn èèyàn sọ̀rọ̀ sí kárátà ọ̀kan nínú àwọn kárátà tó wà nínú tribe called Judah ó dà pé mo ibi tí mo ń lọ àbí kárátà eh, ọmọ Ìgbò onífọ́níṣọ̀ okay okay wọ́n sọ wípé lára àwọn comment sections tí mo kà káàkiri lo ló overact pé kò yẹ kó act tó bẹ́ẹ̀ ó ti overṣe ṣé ẹ̀yin lérò wípé ó overact gẹ́gẹ́ bí olùdarí mo mọ̀ pé ẹ̀yin kan lè darí ọgbọ̀n gẹ́gẹ́ bí olùdarí ojú olùdarí tẹ bá fi wò ṣẹ́yìn lérò pé overact. èmi ò lérò pé overact mhm. as a matter of fact tó bá ní kémi mú ẹ mọ̀ mo mọ̀ pé a lot of people wọ́n like Ṣìnẹ́nẹ́ wọ́n sọ pé ah Ṣìnẹ́nẹ́ ni favourite àwọn wọ́n bá hmm. ní kémi gangan Tóbi Mákindé kémi wá mú favourite Uzo Arukwe ẹni tèmi máa mú nìyẹn hmm. you know kò overact reason tí mo fi sọ pé kò overact rèé gẹ́gẹ́ bí olùdarí àwọn tó wà ní comment section ó lè jẹ́ first time wọn tán rí Uzo tó máa act nìyẹn so hmm. wọ́n feel pé overt but hmm. èmi ò feel bẹ́ẹ̀ torí pé number one kì í ṣe first time tí màá rí nínú iṣẹ́ rẹ̀ hmm. that's number one number two kì í ṣe first time tí mo máa rí tó máa play Igbo character rẹ̀ hmm. now Igbo character dẹ̀ wá yàtọ̀ síra wọn ó dẹ̀ need àti gbé nǹkan tuntun wá sínú character tó ń play inú bíi nínú a tribe called Judah tó fi máa yàtọ̀ sí gbogbo character tó ti ń play látẹ̀yìnwá so èmi feel pé his own creative ingenuity ló gbé wá tó fi you know tó fi act character yẹn kò dé wà out of place torí pé there are actually Igbo people tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́dẹ̀ ń hùwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. so tó bá so tó bá ní pé <laughs> mo sọ pé tẹ bá bi e, most of those people tó wà ní comment section wọn ò lè jẹ́ àwọn ọmọ Ìgbò torí àwọn ọmọ Ìgbò mọ ara wọn wọ́n dẹ̀ mọ wọ́n lè identify pẹ̀lú character yẹn pé àwọn kan wà ah àwọn kan wà tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n dẹ̀ ń hùwà báyìí o you know hmm. so èmi feel pé ó ó ó bring a new you know dimension sí character yẹn because like I said ó ti ṣe irú character yẹn púpọ̀ rí látẹ̀yìn wá nínú different other movies so definitely nínú A Tribe Called Judah ó feel pé ah ó yẹ kí n lè bring something new sí character yìí hmm. gẹ́gẹ́ bí and tí ó bá overact olùdarí tó jẹ́ àǹtí Fúnkẹ́ àti Captain Dexter àwọn olùdarí méjì ta ní on that set tó bá tó bá overact And if fúnkẹ́ tèmi mọ̀ wọn ò ní jẹ́ go past wọn ò ní jẹ́ kó fly so. Yeah èmi ò fi ipò overact bẹ́ẹ̀. tọ ẹ jẹ́ kí n wá bí yín ṣìnẹ́nẹ́ ṣìnẹ́nẹ́ ṣìnẹ́nẹ́ <laughs> ọjà ṣìnẹ́nẹ́ ti lọ òkè lóòótọ́ <laughs> ṣìnẹ́nẹ́ ti gòkè àgbà ṣé bí ṣìnẹ́nẹ́ ṣe gòkè yẹn ṣáwọn baby girls náà gòkè pẹ̀lú yín <laughs> because bílì mà ti yapa efcc mọ̀ japa bílì go yapa for you ayé lè kó. ó yapa o kò yí sí o. àwọn baby girls ti increase àná torí bẹ́ẹ̀ pé wọ́n wá pè yín ọwọ́ tẹ wà ní ẹdí ẹni á ti ya. mi ì lè parọ́ bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni. èwo lẹ wá ń wò nínú gbogbo wọn mọ́ ẹ so nǹkan tó wá save mi ni pé èmi ti ní ẹni tèmi fẹ́ so hmm. so mo ti mọ̀ pé ọ̀nà yìí ni mò ń gbà lọ o so tí any distraction bá láti apá ọ̀tún àbí apá òsì mo mọ̀ pé ọ̀nà yìí ni mò ń gbà. ariwo ọjà nìyẹn ariwo ọjà nìyẹn. àǹtí dẹ́ mọ̀ pé wọ́n trust yín bẹ́ẹ̀. Ah, ah. àwọn gan mọ̀ wọ́n mọ̀. ẹ bá mi kí wọn. <laughs> hello Tóyìn what's up you know i love you. Ah, you are such a brave man. Ọkùnrin ní a ní hello baby, ọkùnrin oh, baby no baby, ṣé ìtara kù sínú iṣẹ́ ni àbí ìtàfi fìdí bọ́tù sí lẹ́nu? Stop it! <laughs> Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú ẹ̀ráyè yín ẹ wáyè láti wá dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan táwọn olólùfẹ́ yín ti fi ránṣẹ́ sí yín láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studio ẹlanu àbí oṣọkì ìṣọkì wọ́n ní kí a gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín pé kẹ́ má bínú pó kéré o kẹ́ bá wa fìfẹ́ gbà á o ẹ ṣé o iléeṣẹ́ AK Media ẹ ṣé gan-an oyin mọmọ ẹ̀yin kúrò oyin mọmọ ẹ̀yin náà ẹ ṣé ẹ ṣé tẹ́ gbà mí lálejò iléeṣẹ́ yín ò ní jóná òkè òkè lọ́wọ́ yín á máa rè. àmín agbára lọ́wọ́. tó a ní rèjò báyìí lọ lórí ètò yìí mọmọ lọ́jọ́ tèmi ṣe mọ̀ pé nígbà tí a bẹ̀rẹ̀ àdúrà lèmi fi wọlé mo ṣe co-pilot co-prayer pilot láti wọlé nísìnyí tí à ń jáde tá à ń kó kangaranga wa lọ prophet pastor Shinene ẹ jọ̀ọ́ fún aládùúrà kàfi round that day. ẹyà ẹ díjú. ẹyà <laughs> ẹ díjú. ẹ dẹ́ ń bọ́ fìlà. <laughs> <clears throat> ọlọ́run alágbára. kábíyèsí. nọ́mbà one nínú gbogbo the I am that I am hmm, hmm. the who is who hmm. ọba tó ń gbé wa débẹ̀ ẹ á gbé wa tra wa yé. àmín jésù. lórúkọ jésù olúwa wa. <laughs> bàbá kan ti gbé wa jàmbá wọn ni wọ́n gbé wa wọnú ibẹ̀ náà <laughs> ẹ̀yẹ̀ yẹn wa mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ní gbogbo ìgbà tàbá gbé wa náà lẹ́yìn náà máa ń wo ojú tẹ fi ń wò wá ò ní fọ́ owó tẹ fi ń ra dátà tẹ fi ń wo náà àpò yín ò ní gbẹ ó kàn lè rí báyìí ni o ẹ túbọ̀ máa gbàdúrà tẹ bá jí láàárọ̀ God bless me God bless you God bless Nigeria orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá ọmọ Bánirè ire o.